أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى كلام محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألزمنا الله سبحانه وتعالى أسأل الله صلى الله عليه وسلم أن يكون الله سبحانه وتعالى Gracias. sọ́ọ̀tù kọ́ọ̀lì òun náà ni à ń bá lọ nínú ìlú wa àti abáwò a lè pe sọ́ọ̀tù kọ́ọ̀lì tí a ń sọ yìí ìlú fún òun náà ní ayélujára wọn ní ọ a áwùjọ ibi tá a bá dé nínú àwọn ayélujára ti pàdé yìí aláwọ̀ àlejò láti fún wa fún àwọn àlejò láti wà tí ọlọ́ọ̀bà àti ọlọ́bà fúra ká ọlọ́ọ̀bà àti ọlọ́bà ẹ̀sọ̀ ọ̀dọ́gbà tó ti hàn fún wa ọba tí ò ní ìdáàtà àti ìmúra tí wọ́n ti máa bá gbà tó àmọ́ sílẹ̀sílẹ̀ ọlọ́ọ̀bà àti ọlá àtúmọ̀ wá fúra fún wa nígbà mí ò àjẹpé lẹ́yìn tí wọ́n tó máa bá bá tó wá pọ̀ tó ẹ̀tọ́ bá sọ̀rọ̀ tí ó yẹ tí ó tí ó bá kúra fún òkúrẹ fún ọba àgbọn wa kúra fún ọmọ ìlú mẹ́fà ìrànlọjọ alákòókò ní ọnù òun náà ní gbogbo Ọlọ́run bá wá ní sàmá ìdá ti Ọlọ́run bá ní òun kúra pẹ̀lú sámà رفع سمكها فسواها أي السلام أبو سما قالوا ibo mi oni wasama abaina ha bi aidi ọlọ́run bá nìkan ní sọ́mọ̀ tẹ́rí wọn a máa ń pẹ̀lú agbára ní kọjá ìpè ọlọ́run bá àdìgbọ́lá àyè gbà láti kúra lọ gbogbo tó bá wù ó lè kúra wù pẹ̀lú gbogbo tó bá wù ẹ̀dá rẹ̀ kí sí ní àbí nǹkan tí ò ní kò sí tí ò ní kúra àmọ́ àwọn àgbọ̀dọ̀ kúra pẹ̀lú nǹkan mi lẹ́yìn àwọn ọmọ hàn ló dáa rẹ̀ àdàbí sọ̀rọ̀ hálà bàbá lẹ́yìn ìlà bàbá lè jáfa rọ́ àwọn aṣọ àdàbí sọ̀rọ̀ tó bá fi nǹkan mi kúra lẹ́yìn ọlọ́run bá àdìgbọ́lá irú ẹni báwọn ti ta ìmúrí ó ti dé kèbèrè àwọn aṣọra àbí ẹni báwọn ti kéde ó ti pa nǹkan nípa ọmọ ọba àti ìjọra ibẹ̀ láti sọ pé ìkúra tó tóbi gan nínú ẹ̀sìn àtọ̀rọ̀ kúra pẹ̀lú gàmí àyàfi pẹ̀lú Allah subhanahu wa ta'ala báwo ni kúra bóò ni ó ti wá máa jẹ́ pẹ̀lú bá pa nǹkan nípa àti ìjọra bẹ́ẹ̀ àti ìjọra ẹ ọba tó dá wa

alábi ní láti àdìbò ìlà àbìlà màkàdà hàlìfàn pàdé àdìbìlà áwùyẹ̀kù alábi ní ẹjọ́ bá kúrò àmì pàdé àdìbìlà alábi ní kúrò pẹ̀lú allah áwùyẹ̀kù àbíkò ti ẹ̀rọ ẹlágbẹ̀dá kù àbíkò dákẹ́ ẹ̀rọ dákẹ́ tò nítorí pé ìdẹ́lẹ̀ ó fi kúra ọlọ́ọ̀bà àdìbìlà tó ń ká kí wá ló ń tó tẹ́wẹ́ náà ti sọ náà búra lẹ́sì máa gbàgbọ́ kí ló tó náà bá lè jọlá ẹlòmílè mọ́lọ́pọ̀ náà bá lè jọlá búra lè rọ́ àwọn tó máa ní òkú òkú búra yóò lòun lè òkú búra lè rọ́ yóò lòun owó ẹ̀jẹ̀ òwe òun lè òkú búra lè rọ́ wọ́n láti láwọn ẹlòmíì bàbàrà dé wọn dé ẹlòmíì ò lè fi dé òun lè búra lè rọ́ òun àmọ́ kọ́ lọ́wọ́ ti tọrọ wàláì jàláì wàláì jàláì irọ́ ní ìpa èyí gbọ́dọ̀ kọ́lọ́ ọba àti ìjọba búra lè rọ èyí tó wá gbọ́dọ̀ fi ìsàmì búra nítorí pé ìsàmì tó rí búra oníṣìí ajẹ́pẹ́ ìsàmì tó fi lẹ́mì rẹ̀ nǹkan àwọn tó fi lọ́kà rẹ̀ nǹkan àwọn tí kò lọ́dọ̀ rẹ̀ ó sì wá gbúra ó sì tẹ̀lé tó ti kà nǹkan gbọ́ àwọn tí ń bọ̀ ní sábà kò gbúra ó gbà gbọ́. ẹnìkan sọ fún níjọba ó nígbà táwọn fi wà ní ọ̀dọ̀ ṣé òkà wọn wọn bàtí gbẹ́lá tó bàrà dà bẹ́ẹ̀ kó tó kò lẹ́rú ó ní wọ́n wá jí nǹkan wọ́n wá jalè jọ nílé ṣéwì nílé màmù yìí wọ́n wá jalè lé rẹ̀ ọwá ní tí ó gbà wọn káwọn ọmọ wa búra olùgbà wọn búra kí ni wọ́n ti búra ó láwọn ti ṣéwà ṣéwà ṣé òbúra yìí búra mo fi ṣé òbúra yìí búra àbúkọ wọn mo fi ṣé òbúra yìí búra wọn búra sá ọgbọ́n náà wọ́n búra wọn láfa bá wọlé lọ ìmáàmù bá wọlé lọ ọba gbé kíní kan jáde ó sí àtọ́rẹ̀ báyìí ọba ti wọ òkèkèrè tó bá tó wá délé ọwọ́ àtúnjẹ gbogbo ẹran máa wọ́n kà ẹni ní òwò olùkọ́kọ́ yarí à lẹ́gbà tó ti dé ìgbà ìgbà àwọn olóògùn mẹ́ta ìgbà wọn ò yarí ẹwù mẹ́mẹ́ o ẹ̀rí pé jẹ́ Ibrahim ó ṣe kíni ṣé Ibrahim wo ṣé Ibrahim wo lẹ́kà rẹ̀ tàbí àti òun ti di ṣé Ibrahim kúra òun ò sí lè fi nàta mi kúra ọlọ́run bá ti kúra lórí ẹkọ́ tó lọ́dọ̀ wà lóbá tó jẹ́ pé òun láàgbọ́dọ̀ gbígbó ayé yọ òun náà ni ọba tó yẹ pé tó bá fi kúra fún wa á ti gbà wọ́n gbọ́ àmọ́ tó gbé nǹkan ti dàrú nǹkan ti bàjẹ́ àwọn èèyàn kúra lérí yọ ẹ̀ títí sẹ́yìn bá lọ́wọ́ láìka láì ẹwà ọmọ ẹbá padà wá sọ pé àjọ́n lọ́wọ́ àti wà láìka láì tó dá báyìí ẹ̀rí bàbá wọn yóò ti kúra wà láìka láì wọ́n ti wá sọ di nọ́mà ìpanu wọ́n jọba káwọn láìjọláì ọlọ́ọ̀bà àdíjọlá ní látàlíkù ilá àbílá mọ́kúra àrẹ́sọ̀láwà alẹ́sọ̀lá ń látàlíkù ilá àbílá ó gbọ́nà kúra pẹ̀lú ọ̀dọ́ká ní àyàtìpẹ̀lú ọ̀lá wà látàlíkù ilá wà ń sọ ní kúrò ẹ̀ gbọ́nà kúra àgbàdẹ́ bá sọ ìlú ẹ̀wù kúra wàláì tàlá ìwé máa náà orí tàbí wàláì tàlá ìwé yóò jẹ́ tẹ́yìn rà bẹ́ẹ̀ tẹ́lá ti lọ wá ní gbogbo wàláì tàlá ìwé ẹlòmí ti kiri wá ń ta òun ó sì lóhun olóòtẹ́ tó ní tó ọ̀tẹ̀ lẹ́rù orí tàbí ẹ̀yìn náà wà ó fún àwọn ọmọ mi àti wà ní kó máa jèrè mi ní wà ní kó tàjà kó tọ́ ní adúgbò tó lọ yìí ó fi ọlọ́wọ́ bá àlejò ọlá inú àwọn tọ́lọ̀ ọba àdìgbò lálàánà ẹ̀yìn ànábì sáànà àlùmúnfikú tìrìádàwó tìrìhálì kẹrì àwọn tìrìhálì àlùgáàdì ànábì ó làánà ẹni tí máa ń tajà àti ẹ̀pẹ̀lú buharọ́ àwọn bíi ti wà láìsà láì ẹjára irọ́ ní ìpa a kì í fi ìbuharọ́ àìrítajà tó lérí òdodo ẹni mo fẹ́ tajà mi rèé kò tí ẹ̀sẹ̀ nídìí kẹ́nẹ̀ kó tí ẹ̀ máa sọ sórí tó bá pé ọ náà ló sọ kó fẹ́ tà èló ní ìgbà yìí hundred naira ẹ̀ẹ́ta fún iṣẹ́ fún ìnira gbogbo àwọn ẹ̀dẹ̀ alẹ́ ìjálẹ̀ kò ní ìdìgbò wọn sọ́kẹ́ àwọn ah, láìsẹ̀ láì kọ́dà ìṣẹ́ni alẹ́ lèmi náà fi jẹ́ bẹ́ẹ̀ ni nígbà tí kí ni ẹ ti wá òun náà ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wá gba ìlú àwọn olé mọ́ aláìsàláì lọ nípa ìsọfún aláìsàláì ni ẹgbẹ̀rún wà láìsàláì tó ábú nípa kọ́lá ní ìgbà gbọ́ ibà náà làbà nílẹ̀ obìnrin jáì kábúra pẹ̀lú ọlọ́run bá lè pẹ̀lá àbáwà abdullahi bin masoud lọ́dí allahu ali wọ́n ní káwọn búra pẹ̀lú ọlọ́run lé irọ́ ó sì pé àwọn tí àwọn lọ́rùn tó káwọn búra pẹ̀lú nǹkan nílé yìí lòdùdọ̀ ẹlòmí òdòdó ní lọ́wọ́ àbò búra mo fa àlẹ́fẹ́ mọ̀ búra mo fi ilẹ̀ níwọ̀sùn búra mo fi sọ́mọ̀ méjèèjì búra mo fi kàábà búra mo fi aṣọ méjèèjì àtìlẹ̀ méjèèjì ẹlòmí òdòdó bọ́bá tàlẹ́tẹ̀ ẹlòmí òkè ẹrin jẹ kó o má sọ lójú kàmí lọ òtàbúrò ọlọ́run bá níkẹ́ láwá lágbà láti gbọ́ra pẹ̀lú gbogbo tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ nítorí pé kò sí tó tóbi tó lébò pé kò wà tóbi jùlọ táàmù àwọn ẹ̀sẹ̀ ti ọlọ́run bá níkẹ́ lọ́wọ́ àti nǹkan tó jù lọ búra gbogbo nǹkan ọlọ́run bá níkẹ́ láti jùlọ so gbogbo àwọn nǹkan ilé ọlọ́run bá níkẹ́ láwọn tó kíni àmọ̀ fi búra fún wa ó ní wọ́n sọ àmọ́ àyíká àti rọ̀jẹ̀ ọlọ́run bá níkẹ́ lá ó lóun búra pẹ̀lú sámà dáàtì rọ̀jẹ̀ àwọn onímọ̀ nípa tẹ̀síìr wọ́n ní àì dáàtì ìmọ̀pọ̀ sámà tó ṣe kíni sámà tó lójú òun sámà tó jẹ pé àti sámà òun náà lòdó tí máa ṣe kíni òun náà lòdó tí máa rọ̀ pàápàá àwọn Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n ní huwa sahabu fihi matar láti rọ́jẹ̀ wọ́n ní òun náà ní ẹ̀sùjò ẹ̀yìn tó jẹ́ pé inú ẹ̀ náà lòjó sí gíní inú ẹ̀ lòjó wà lójú òsì sọ̀kalẹ̀ ọlọ́run bá lè ó búra pẹ̀lú sámà tó jẹ́ pé àti ti máa rọ̀ wá fún wa inú agbára ọlọ́run bá nìjọ láti òjò rọ̀ láti sámà tó bá tó tọ́ka kan òjò wò tún wá òjò wò ní òtún ní wá lọ́ngà ní. àbáwá alẹ́ wọ́n torí di ẹ̀rù orísùpọ̀ ní ìbáàdì kúlẹ̀ à wọ́n ní torí pé sánàtẹ̀ rí wọn a máa dáàdì ti ẹ̀rù padà lọ́dọọdún báwo ní sánàtẹ̀ máa dáàdì ti wá padà fún wa òun náà ní tójú bá rọ̀ tọ́nu ìbá ti fi tójú bá rọ̀ bí níbi àgbàdo òkú ọkà bàbá òkú ẹ̀wà òkú gbogbo àwọn tó àwọn àkàlà kù tí ìbá ti ń torí pé bọ́lọ̀ ń parí ìjọba tẹ́wọ̀n ìwọ̀n aláti sọ́mà ní gbogbo gbàlọ́dọ̀ọ́gbìn làhálà kù gbogbo àwọn ìbá ti ní àbá ti parẹ́ wàhálà kẹ́sì màwáàṣì wàhálà kẹ́sì màwáàṣì gbogbo àwọn ẹranko táà ti òkú ẹni àwọn onímọ̀ nípa tafsir ibn zayd rahmatullahi alayhi àwọn ní wọ́n ní sama zaati raj'i wọ́n ní ayé tẹ́jì òkùnjúmùha wa shamsuha wa qamaruha ya'tina min ha huna wọ́n ní ìtumọ̀ rẹ̀ pé sama tó ní ibùdápadà wọ́n ní ìtumọ̀ náà ní pé àwọn òun tó wà sama àwọn àrà ẹwọ́ ti lọ ìdí ní ti nínú ní lọlẹ̀ àdúgbò ní bá nínú ní tó wá ń lọlẹ̀ lọ ní padà gíní tó padà wá gbé wá kéré yóò wá yóò tún wá gíní yóò tún wá àbíà sámà ẹ wọ́n ní sámà ó ní gíní ó ní àwọn tí máa ń gíní ṣe pé àwọn àwọn tó wà ní àwọn tó wà ní ẹ̀ wọ́n á máa gíní wọ́n àwọn sọ pé ìtumọ̀ láti wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà àwọgbà àwọn ọmọ náà lọ kọ́ ìtàlọ́ àwọn ìtàkì òun láti ti gbé nílò ìlábáwá tá a bá rí gbólóhùn kan tá a bá rí pé ó ní ìtumọ̀ tó pọ̀ àwọn àìsàn owó ìtumọ̀ yìí òun náà ní tá a bá gbé ìtumọ̀ ilé ilé e ní gbogbo ẹ̀ náà ló bá mọ̀ ọ́ òun náà ní àwọn òṣùpá nù rẹ̀ ẹ̀ òun náà lòun rẹ̀ wọ́n máa dégínì wọ́n máa dẹ́rí padà nígbà tó máa dégínì nígbà tó bá lọ. pàlẹ́ àrùn ìdá tó sọ yẹ ọlọ́run bá dìjọlá ní òun tó búra pẹ̀lú lẹ́ẹ̀lẹ́ dáàbì sọ́dẹ̀ tí ẹ̀rẹ́ ìbá wá látà èyí ní wàjá lè bẹ́ẹ̀ irú mi wàjá lè bẹ́ẹ̀ wọ́n náà jẹ́ sí ìwò ìwọ́ gbíyàn ká bàbà mú agolo kó gbíyàn ká bàbà sílẹ̀ kó wá bomi sí kó wá dán orí ẹ̀ èyí pé bomi sí mẹ́sì sí o kó bomi sí kó wá ra dán kó jẹ́ kó máa dán kó má sí ojú òkan bẹ́ẹ̀ nígbà tí ó bá ti gírin nígbà tó bá ti jọ́kè lókàn jọ́kè ta ó kà ní pé gírin ó kà ní pé ìgbẹ́ ó kà láàrin ètò òbí yóò ti ní ẹni yóò ti jáde bẹ́ẹ̀ wàlá àbúrò àti sọ̀rọ̀ ọlọ́run bá dìjọ́lá ní òun ló ń kúra ọlọ́run bá dìjọ́lá kúra pẹ̀lú ẹlẹ́ tó ní ibùbú pẹ̀pẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ àwọn ọmọ pẹ̀ tẹ́bá fi irú pẹ̀bọ̀ ọdún síbáyìí tẹ́bá kọjá mẹ́fà tí wàá ti rí báyìí ìlú òdùkú yóò pa yóò rà là ẹ̀ka ó tẹ̀lé yóò ti jáde bẹ́ẹ̀ ọlọ́run bá dìjọ́lá ní òun kúra pẹ̀lú ẹ̀ kí lọ́lọ́wọ́ bá àti ìjọlá wá ń fúra ní lórí a rí pé lọ́lọ́wọ́ bá àti ìjọlá ń fúra báyìí wá ajẹ́pẹ́ nǹkan yẹn nǹkan tó tóbi ní nǹkan láńlá ni ọlọ́wọ́ bá àti ìjọlá ní innahu la qawlun fasl ọlọ́wọ́ bá àti ìjọlá ní innahu yàní ọ̀rọ̀ tó wá ń tẹ òpinya láàrin irọ́ àtòlù ìgbòlẹ́lá Qur'an ọlọ́ọ̀bá àdìgbọ́lá fúra fún wa kábà àdìgbà kábà àdìgbà ìpè Qur'an ọ̀rọ̀ òwúrò ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àdìgbọ́lá ni tẹ̀gbọ́lọ́ọ̀bá àdìgbọ́lá ló sọ tó wá fi alaihi wasallam ọlọ́ọ̀bá àdìgbọ́lá wá ní wà máa huwa bil hajj alùkùránì sáà sọ yìí máa huwa bil hajj ما هو بالحال أي بل هو جد حق أرضو سيريوس نيو أرضو ọrụ الله بعد كلا ọba àdìgbò alápẹ̀ ní kọ́ọ̀lù pọ́ọ̀sì ọ̀rọ̀ tí ìsọ̀rọ̀ ẹ̀fẹ̀ tí ìsọ̀rọ̀ àwàdà àwọn olórin lónìí yóò bá kọ́ ọ̀nà máa omi ọmọ ní àá títí ma fi gbádùn bàrísà ń gbé òtún ma kéwú àá ah, kọ̀lí tuntun kéwú ẹ̀ yóò gbà tí bá kéwú náà yóò máa jẹ́ kùlùkù aláwọ̀ ájú alá kùlùkù wàwà súra ọlọ́ọ̀bà àdìjọ́lá ayọ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá ó sì máa tẹ́kẹ́ ni ìdásàmáhù kò wíra ìdásàmáhù kò wíra tẹ̀pẹ̀lú wà náà ìdásílẹ̀ ṣàmùsù kò wílọ̀ nígbà tó lórí ókà ó ní ìdásà máa ń kúrú rẹ̀ níbo ló wà náà lọ́la ní nígbà tó fún wa tú ó lẹ́nìkan ní sáà ẹnìkan ní gàlùbọ́sà ẹ omi kúlá kóńgá àgbó pẹ̀bọ́ ẹwù sọ́wọ́ alùpàá ìṣọ́lọ̀ bá ní kí ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó síríọ̀sì ni ọ̀rọ̀ dúdú ní àwọn àgbọ́dí gíní àwọn àgbọ́dí ọ̀rọ̀ ẹ̀fẹ́ àwọn àgbọ́dí ọ̀rọ̀ eré àríkí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rí jọlá rí láàmà yáyà ọlọ́wọ́ bá rí jọlá kọ́ rí a máa ka kùránì rí tẹ̀sí wọ̀rọ̀ ti rí kùránì tẹ̀sí ìlà nítọ́lọ́wọ́ bá rí jọlá tó bá tẹ̀lé nù a máa ka kùránì ẹ̀ á fi òkúta Eh, àmọ́ kí èsì káàkiri ní káàmà fi àrùkùránì kọrin nítorí kọ́lọ̀ ọba àdìgbà láti sọ pé wà máa hùwà lè kọ́ orí ṣáàì àrùkùránì sọ̀rọ̀ akọrin àwọn olùwà sọ àrùkùránì jẹ̀yẹ wọ́n máa ń gbé wọ́n máa ti wọ̀ lórí àríbí ọ̀rọ̀ lọ́wọ́ ní o àríbí àrùkùránì ní àwọn tá a máa ń bí àwọn ilé náà lárugẹ dáa àwọn olórin àwọn ìsìlámì kìíní àríbí ọ̀rọ̀ lọ́wọ́ kọ́lá àwọn ìsáni fi ń burú ju àwọn hip hop lọ nítorí pé àwọn olẹ́tìmọ̀ mẹ́sì hip hop ẹ̀ àwọn olẹ́tìmọ̀ mẹ́sì àwọn ẹ̀tìmọ̀ wọ́n sá ń fèrè pé wọ́n fẹ́ sí ìlànà tí wọ́n ní wọn ò pè lẹ́sì àmọ́ ìdí àwọn aṣọ pé kìníkà islamic song islamic music gbogbo àwọn ilé ìdí àwọn olóògùn yóò ó dáhùn lọ́dọ̀ ọlọ́run ó rúdọ̀ rẹ̀ rú ìgbébó ní ìsìláàmù ti sọmọ́ ní sí nígbà tó yẹ sọ pé islamic islamic pop èyí wà fẹ́lẹ́ ní gíná gbogbo ẹ̀ka ní supermarket islamic pop pé ẹran ẹlẹ́dẹ̀ islam ní islam sọ pé àrọ́bù sáà gbọ́dọ̀ jẹ́ agbára lọ pé islamic beer tó rọrùn nígbà tó yàn bá pa kí ni èèyàn pa òkùnkùn àdìmọ́lẹ̀ èèyàn pa pọ̀ àbíkó sọ pé islamic fornication àbí islamic adultery òwúrọ̀ àwọn kan báyìí àwọn náà mọ̀ pé kò bá láàká ìkàwé èyí tí kò láti wá sọ pé islamic song islamic music kò sí nǹkan tí ń jẹ́ islamic music àwọn èèyàn nígbà náà kọ́lá àwọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹni tó bá ti jẹ́ pé ibi music ní kẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ aláìní yìí ọwọ́ akẹ́kọ̀ọ́ mi tọ́lọ̀ balẹ̀ tó ń tó pèlè wọ̀ pọ̀ ọ̀mìnà náà ti máa ń àdídà náà sallallahu alaihi wasallam kò kọ́ lẹ́kọ̀ọ́ má àwọn akọrin kò kí àwọn ni wọ́n wá ń kọ́ wọ́lẹ́kọ̀ọ́ jáwà láàrín kọ́lá ẹ̀kọ́ máa ń bẹ nù ìwọ̀n ìmí ti wá sọ ó ti wá sọ olórin ó ti wá sọ di ó ti sọ dẹ̀ rí ẹ̀ ń fẹ́ àdá kọ́lá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹwọ gbọ́nà gẹ́gẹ́ bí tó sọ ìsì àmà ẹ̀sẹ́ ti ẹgbọ́dọ̀ ti sọ nù àyà báyìí ẹgbà náà ti sọ nù àdìdì báyìí ọwà ní náà fọ́lá ayé lómìnà sọ báyìí pé ọlọ́run wọ́n yẹ lójú sí yóò pọ̀ sáyé wọn yóò lójú àwọn èèyàn kó débà tí mo wọlé fún ní ẹ̀rí gbà mí ìdí nínú wọn lè bẹ́ẹ̀wù yóò kà bẹ́ẹ̀wù ní nǹkan òyìn dénú ṣètánì sì ní gbé ogun àwọn nǹkan òfin wọlé mi ẹ mọ̀ wá olú mẹ́rin ní àròyìn á olú làkà ìfúnni brain yóò kà máa gbé léra wọn ní ṣètánì ní ṣètánì ní gbé wá ní gbé léra wọn báwọn ẹ̀yìn àti máa dógun ọkàn ni a máa jẹ́ bọ́kàn sí pẹ̀tà ẹ̀yìn ẹ̀wùgbọ́ ẹ̀ tó bá tún nímọ̀ orin gbọ́ alùkùránì ó nílà alùkùránì ó nílà láti máa gbọ́ ẹni tó bá tún nímọ̀ orin gbígbọ́ ṣètánì ó jòkó sínú agbígbáyà rẹ̀ débi pé kò níwà tí a mú tí ò bá rónú ẹlùmí bẹ̀rẹ̀ sí tẹ́bá ní ó ti jẹ́ kan tẹ́bá ní ó ti jẹ́ àbíkó tẹ́gẹ́ni yóò ní sẹ́wọ̀n níyà tó bá máa kọrin lọ́yìn ilé òsì báyìí tó bá wá tó kùránì sí fún kùránì ó ti ọrụ kùránì ó ọrụ kùránì ó wà ọrụ ọrụ ọrụ ọrụ kí sẹ́ẹ̀rì ó yá ẹwùn ọba àti ìfẹ́lá fún bàbí ìnáwó ọ̀rọ̀ tó ọ̀sìn yóò sọ̀rọ̀ ìfẹ́ tábàkù lásán ni yíò nísìn àwọn sára tó gbẹ́sẹ̀ pé àwọn tó sọ ní kòkòrò àti títà àti tọrọ bára ni wọ́n ní kòrò tó jẹ ó tó tà ó tó pàtẹ́ wọ́n wá já ó já ó já lábala lábala lábala lábala wọ́n já dàlá ìlú náà já dàlá ìlú wá tó bá ti parí kùránì kan wàsó tó bá padà rí dàláìlù 20 naira dàláìlù wọ́n ti wá sọ ìwà tó jẹ́ pé táìkà ìkùránì tí ìwà tó jẹ́ pé ọlọ́run sọ dàláìlù kalẹ̀ pé sọ kùránì kalẹ̀ ni wọ́n rò pé tírẹ́ẹ̀tì ni ìwé lẹ́yìn náà nìkan àìmú ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àti ìjọba síríọ̀sì náà láti tẹ́kẹ̀ẹ́ síríọ̀sì ká mú àlùkùránì àwọn jáde ra wa lọ́wọ́ a máa ha olè alẹ́ ọgbọ́n ẹ̀rọ tó àwọn kan ní ìjọba tó náà bẹ̀ẹ̀bẹ̀ ohun tó lọ lè kó wọn lẹ́rú bẹ̀ẹ̀ pé yóò lè kọmọ pé kò àrí lérí abẹ́sàdó àmẹ́wà rẹ̀ kò ó wá sòfìyà láàrin wá sí bàjẹ́ ọ̀rọ̀ tí ó wá sòfìyà láàrin àwọn tí wọ́n jẹ́ olùbáyọ̀ lọ́wọ́ àdìsọ́lá àti àwọn tí wọ́n jẹ́ kíní àtàwọn tí wọ́n jẹ́ alákòóso òun náà ló fàá ló jẹ́ pé nígbà tí ó sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kò yí sí kò yí sí tí máa ń sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nígbà míì ànábì ó sì máa làágùn ní òtútù ànábì ó máa làágùn ní ibi tí ò yí rí dé ibi tí ò rọrùn dé ọ̀hún náà ló fà á tó fi jẹ́ pé àwọn mùsùlùmí àná nígbà tí wọ́n mú àlùkùránì pẹ̀lú seriousness wọ́n ní táwọn bá gba àyà mẹ́wàá lọ́dọ̀ àti sallallahu alaihi wasallam àwọn òní gba àyà ní ìmá àgbà táwọn bá háyà mẹ́wẹ̀ wáyé táwọn mọ ìtumọ̀ rẹ̀ táwọn sì apply nǹkan tó wà nílẹ̀ táwọn lò àwọn tó wá sí kírin àwọn sì wà á rúgbà mí àwọn akọ́ ìmọ̀ nípa alukur'an àwọn sì kọ́ lílo rẹ̀ both theoretical and practical aspect of Quran ní wọ́n kọ́lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àmá ní ti burúkúrí wọ́n ma sáré wòlímà tí ó láti wòlímà wọ́n lè tó bá wọn tó ẹgbẹ́ wẹ̀ nígbà tẹ́ ẹgbẹ́ lóòótọ́ lóòótọ́ mọ́ fáwọn ọmọ tó dáadáa òní ìdíkó a máa tẹ́ wọ́n máa bá ti yáyì láàmì wọ́n tún àmọ́ sí wọ́n máa irú ole ndị wọ́n gbóòdì lọ́rọ̀ àwọn ẹni wọ́n sọ àlùkò àrí àwọn sàbẹ̀ ànábì òkú bá wọn wọ́n máa ó ha ó sì mọ̀ ó sì mọ̀ lu àwọn àdájọ́ níbẹ̀ àrí àrí wà fún bá àwọn bá àwọn ṣe àwọn innahum yakiduna kaida ọlọ́ọ̀bá àríjọlá ní àwọn kèfèrí tẹ́ ríhùn tí wọ́n ń pè Ànábì sallallahu alaihi wasallam rọ́ wọ́n dẹ́gbẹ̀ wọ́n dẹ́gbẹ̀ múlẹ̀ Ànábì sallallahu alaihi pa sallallahu وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يخرجوك أو يقتلوك ويمكرون ويمكر الله eh, wọ́n tẹ́tẹ́ ọlọ́ọ̀bá àdìjọlá nígbà táwọn tẹ̀lẹ̀ yìí wọ́n tẹ́tẹ́ nípa àwọn àdìjọ láwà ní ọ̀tàlá ìṣẹ́lá bílẹ̀ ní àbíkájẹ̀ ilé ìdánù àbíkájẹ̀ páàlì èyí tí ìṣẹ́ ìṣẹ́ wọn dá wọ́n wá tẹ́tẹ́ ọlọ́ọ̀bá àdìjọlá ní ẹ̀nà fúnra Ànábì sallallahu alaihi wasallam wọ́n débi èyí débi pé wọ́n múra bá àwọn pa Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti débi dìrì lórí ẹ̀ ọlọ́run bá lùgbàlá wa nípa Ànábì sallallahu alaihi wasallam oníkà Ànábì òsì kiri oníkà Ànábì òsì oníkà Ànábì òsì jáde ọlọ́run bá lùgbàlá fún wa lóru ọjà Ànábì lẹ́yìn àìní ìsájàn wọ̀mí kálíbi ìsájàn fàrìlẹ́yìn àwọn ọmọ láì lókè ẹ̀rí ọlọ́run bá lùgbàlá ní àmì ìtọ́jú wọn lójú àdíwọn lójú wájú àdíwọn lẹ́yìn wọn wá tẹ́kí ní orí ìjọta àrọ́bí tí jáde wọn lára ẹwà yà yìí sí àwọn mídíà ó tó àwọn mídíà wọn mídíà látàrí àwọn olówábẹ́ gbé kókè àwọn olówábẹ́ gbé òkun olóró àbáwọn olówábẹ́ tí ó kìkà tọ́wọ́ ní tẹ̀ wọn wọn wà láwọn tó kéré wọn láwọn tó jára bí wọn wà mú àyà ọjà ìdáni lẹ́yìn àìdí ìsájà ní àyàtọ́lọ́ ọba àdìgbẹ́lá a fi ìsọrú àwọn tètè lójú nọ́mbà tí kéré nọ́mbà alánàbí pa ìwọ́n wà á mú àyà wọn ìwọ́n lè wọ́n ti dákà ní omi balẹ̀ jẹ́ lẹ́kìn àwọn tó kókè dáa ní àwọn kìnnìyàn àwọn ẹrù tó fi ní àmàdé ní ìwọ́n tó ti anábì ya pẹ̀lú abubakar ẹ̀rù wá bá abúgbàbìrì wa wá ń sọ pé láta ma'ana má bẹ̀rù inna Allaha ma'ana Allah subhanahu wa ta'ala pẹ̀lú wa ọlọ́ọ̀bà nìjọlá oníkà anábì sọ bẹ́ẹ̀ láta inna Allaha ma'ana ẹ̀ ma wá ń bá abúgbàbìrì pé máa zọ Allahu ta'ala òkúra bóòlù ti rò pé ọ̀rọ̀ àwọn méjì kan tó ìgbọ́nà ọmọ bá rí kan lẹ́kẹ̀ẹ́ta wọn bóòlù ti rò pé òlù tábúrò wà kàn wọ́n ni anábì wá sí kíni anábì wá sí Abubakar anábì ti lẹ́bi balẹ̀ ara àwọn èdè ara àwọn èdè táwọn kìtìrì dá fún ọlọ́run bá àlejò láni èmi náà ti rí èmi náà dé ìdè fún wa àwọn onímọ̀ nípa àjọ fún ìlú wọ́n ní túnmọ̀ eléyìí ọlọ́run bá àlejò náà ní pé èdè wọn ló náà dáhùn ní padà sí kiri ní padà fọ́ èdè wọn fún wọn ní lórí kúlẹ̀kúlẹ̀ tí èdè tí wọ́n dá yìí tí ò ní ṣe kiri tí ò ní já sí kẹ̀kẹ́ fún wọn ọlọ́run bá àlejò láwa ní wọ́n máa jílé káàkiri ìrẹ́ àtẹ́sọ̀lọ́wọ́ àlẹ́wọ̀sálàm àwọn kèfèrí ẹ́ abẹ́rẹ̀ wọn lọ́wọ́ lára díẹ̀ ìgbà díẹ̀ náà lókò mọ́kànlú mahilin káàkiri jẹ́mọ́ tó gbójú wọ́n tẹ́ lábúrú wọ́tà lọ́wọ́ lára díẹ̀ àsìkò tí ìsórí ọlọ́wọ́bá àti kẹlọ́wọ́ tó bá nẹ́bí sallallahu alaihi wasallam pé àmúhìlìhùn òwe ìdá ọlọ́wọ́bá àti kẹlọ́wọ́ tó bá nẹ́bí sallallahu alaihi wasallam pé àìkọ̀lì ìlànà fún wọn láti díẹ̀ bí wọ́n zàkárọ̀ máa dá àhálàmí ìmìnà àdáàdì wọ́n ìkáàdì wọ́n ìrùkúbà wọ́n ìhàdá ilẹ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n ló padà fojú ara rẹ̀ rí ó padà fojú ara rẹ̀ gání ibi tí ó padà sọ̀rọ̀ lórí inú yà gẹ́gẹ́ bọ́lá ọba àdìgbẹ́lá ní sọ́kún àti àyà nínú alukur'an ọlọ́ọba àdìgbẹ́lá ní sọ́kún àti ọ̀hún pàdínà á sì mú bá bìyẹ á mú wọn nígbà bìyẹ àwọn bèbèrè wọn ti bá máa yọ wọn ti máa ń sinmi wọn ti máa dùn pé á ah, àfàwọn náà ọlọ́ọba àdìgbẹ́lá ní sọ́kún àti ọ̀hún ọ̀hún ilà àdáàdì gẹ̀lì lẹ́yìn ìgbà náà á wà fi wọn lọ sí wọn náà lórí ìyàtọ̀ nípa ìyàtọ̀ tí yóò mú wọn dárú ọlọ́ọba àdìgbẹ́lá wà ọlọ́wọ́ bá ti kẹ́lá gbogbo àdáyé sọ̀tọ́ àwọn àdéhùn sálàm pé kọ́ńtàjú nígbà tí ìyá yóò bẹ̀rẹ̀ sí tẹ̀lẹ̀ nígbà ogun bá dé nígbà ogun bá dé àdáyé sọ̀tọ́ àwọn àdéhùn sálàm nígbà tó kún ìkọ̀lá nígbà tó lọ́wọ́ bá dé gbọ́dá ti di ànábì lọ́kàn balẹ̀ bí áhà ah, ànábì sọ̀tọ́ àwọn àdéhùn sálàm ànábì wá ń fi hàn àwọn sàbẹ́dẹ́ ibi tí ibi dábùlà bí oṣù dínì ibi tí òmọ́yà oṣù dínì ànábì wá ń fi ibi tí àwọn àgbàlagbà náà àwọn kìdìrí ibi tí wọ́n kú sí arábí ti fi hàn àwọn kàbí nígbà tó lọ́wọ́ bá àlejò láti ní nígbà tó ti fi ànábì lọ́kàn balẹ̀ ó sì rí bẹ́ẹ̀ náà ó rí bẹ́ẹ̀ náà àwọn ògbóǹta ti fi bèèrè gbogbo wọn náà lọ́wọ́ bá àlejò láti ní ọlọ́wọ́ bá àlejò lá ó ní wọ́n jẹ́ pé ọlọ́run látọwọ́ àwọn màláíkà torí pé ibi ni wọ́n pọ̀ dé ipá ànábì sallallahu alaihi wasallam káwọn ọ̀gá wọn dọ́kù ó ń ṣe ìdọ́kù mẹ́ta ọlọ́run bá àlejò láwá náà àwọn màláíkà tó jẹ́ pé àwọn màláíkà yíkà ń jẹ́ gíní wọ́n kàn pa wọ́n lọ́lẹ̀ so inú àdéhùn tọ́lọ̀ọ̀bá àlejò láti bá àdẹ́bì lè mà yìí nìkà bì í tí ẹ̀ fún aláàbò díẹ̀ látàdí fún wọn tí ẹ̀ náà ló kù ìwọ̀n tó padà sí gíní ìwọ̀n tó padà rí tó tẹ̀lé fún wọn ọlọ́ọ̀bá àlejò láwá ní kí alábìsọ̀ bá wà ní ọ̀sán lám ọlọ́run bá ìkẹ́lá àtàlẹ́bí àtàwọn tàbí ní gbogbo yà wọn lè dé lóko olù islam bá bẹ̀rẹ̀ sí kiri islam bá bẹ̀rẹ̀ sí sàká ẹ̀ islam bẹ̀rẹ̀ sí kiri jòkó ìsí ọlọ́run bá ìkẹ́lá wá sí islam pé fún alábìsọ̀ bá wà ní ọ̀sán lám kí ọlọ́run bá ìkẹ́lá tó wá àmà tẹ̀síwájú ní ìgbà míì lọ́la pẹ̀lú ìdàgbọ́ subhanahu wa ta'ala àmà tẹ̀síwájú níbi àtúrà ẹ̀sẹ̀ yìí òun náà ní ìṣúra tó ní àhàdá abẹ́ ọmọ àbáríkọ́lá àkọ́ńdà jẹ́ kí ọ̀bá tá a kọ́ yìí ó lè fi orúkọ fún wa ó já sáǹfààní fún ẹni tó sọ àti gbàwá náà ti àgbọ̀ kí ọlọ́ọ̀bá àbáríkọ́lá tó ti àlùkò láàyè ní ìtìtù ọkàn fún wa oṣù àgbáyé ní kàtí ó yẹ ìgbé wa tó bá jẹ́ ọ̀gbìn àti àmà oṣù àgbáyé ní kàtí ó lùpẹ̀ wa tó bá jẹ́ ọ̀gbìn àti àmà ìnáwó wọlé ìdájọ́ والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم نعم نعم àwọn ilé ẹ̀kọ́ aláàrin ìgbàgbọ́ àárín nínú fún àti ìtàkùrá nínú ìwé. èyí tó ṣe pàtàkì níbi àlùkùrá kíkà ọkùnrin tí a bá ti kà òun náà ni àtàdàpọ̀ ìfarabalẹ̀ ìmọ̀ ìyẹn àlùkùrá nínú kíkà tí a bá ń kà ìjẹ́ kí àlùkùránì tó ká yìí kó máa ti tẹ́ ní ọkàn rẹ̀ tó tó bá jẹ́ pé bóòlù tó fi ká àlùkùránì ó ti tẹ́ kí ni orí ìka pẹ̀lú àtẹ̀rẹ̀tì ọ̀tẹ̀dá gbogbo fíhàn tó fún bẹ́ẹ̀ inú àwọn nǹkan títún ṣe kíni inú àwọn nǹkan inú àwọn ìtẹ̀síwájú ni inú àwọn nǹkan tó lọ́wọ́ bá lè gbé láti sọ pé wà yá kí kúmọ̀ àlà tààlà mu. nígbà tí wọ́n fi kọ́ àlùkùránì jọ tọ́bi kọ́ àlùkùránì ṣe wípé báyìí wọ́n ti kọ́ ni. àlùkùránì ta gbé lọ́wọ́ ní ti agbé lọ́wọ́ ní ti báyìí ní lásìkò tá à ń sọ tó ní pẹ̀lú tọ́bi kọ́ sí yá owó kan tẹ́gẹ́ ní owó kan yí padà so àmọ́ bọ́ bá jẹ́ tó padà bá fi fóònù ká alukur'an kò wá ní já tẹ́gẹ́ ní yóò máa wá ti sá ti wa kò ní já ara yẹ concentrate pẹ̀lú alukur'an ti àǹkà tó bá ti dé lóbẹ̀ á fún lọ́wọ́ nínú ewé alukur'an báyìí ó dáa ju ká máa tẹ́gẹ́ ní ju ká máa lo fóònù lọ àmọ́ tó kún ìgbà kúrò èdè bíbí àyè báwo lè àǹkà alukur'an láti nù fóònù wàllu àlá àhàlà. Báyìí sọ́lá ń bẹ̀rẹ̀. Thank you.

Nàà tó sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn kéèkéé tó ń gbìyànjú nípa ẹ̀sìn níbi léwu èèyàn wá ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èèyàn ti ń gbá ìlú wọn so nígbà tó wá délé àwọn ní pé àwọn ní pé ìyàtọ̀ bẹ láàrin lára àwọn àwọn inú yàtọ̀ lọ́sẹ̀ náà kọ́ rí òun náà ni yàtọ̀ ìgbé bóyá kò kúnlẹ̀ yá wọn bóyá kò bóyá kò tó balẹ̀ bóyá pẹ́ tó ní ògbà ni bóyá kò tó yẹ kò tó máa balẹ̀ so wúrọ̀ àwọn ọ̀yà tó tó máa sábà kọ́ rí nù kọ́ wá níbi wọn mú ìlú ẹ̀sẹ̀ so àwọn àbí àjẹ àwọn ọmọ yìí wọ́n ti ń wọ́ ọ̀nà ìwà rẹ̀ pé àwọn ọmọ yìí ó tó so ìwà àwọn kaba yìí wọ́n ní kí àgbáyé tó dáhùn léèrè yẹn nínú àwọn ọmọdé máa tún kọ́kọ́ gbìyànjú láti fi àtò aláǹfààní àlébù àwọn méjì báyìí. àlébù àwọn ilé ẹ̀ma kéwìn lára àwọn ọmọdé wá ti ẹ̀kọ́ ẹ̀sìn òun náà ní pé àkídà òun náà ní alákọ̀ọ́kọ́ àkídà tó àwọ̀dà báwo ni a lè tún àdìsọ́ kà wọ́n ṣe báwo ni a lè tún àdìsọ́ kà wọ́n ṣe ó yẹ ká tẹ̀lé very serious lápòjúwe láwùjọ àtàwà yìí ní àjọ kápọ̀ lè táwọn náà máa nípa Allah subhanahu wa ta'ala nípa àwọn màláíkà nípa àwọn òṣìṣẹ́ àtàwọn ìpèsè orú àwọn ọmọ yìí ìgbẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ báwọn ọmọ yìí láti máa kọ́ wọn tó jẹ́ pé àdìsọ́kà yẹn àbídà yẹn ẹ̀ wọ́n máa lágbóyè rẹ̀ papọ̀ máa àwọn ìsàmì náà nínú

wọ́n kà máa fi àjẹ́ nítorí kó tẹ́gẹ́ nítorí pé kọ́dà wọn kà á lè fa lásán ni ẹ̀ wọn ò bá ti kẹ́ni wọn ò bá máa wọn ṣé bá wọn bá rí orí ayé nájọ́ ti lẹ́yìn lọ wọn ò bá lọ ní pàánù pa rẹ̀ wọn ò bá ti kẹ́ni wọn ò bá dá kókó kókó rẹ̀ kó máa wọlé yóò bá ti kẹ́ni wọn kó lẹ́ lọ́dọ̀ balẹ̀ ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹ̀sìn lórí àkídà ló lẹ̀ tọ́ka ìdada ẹ̀ ní ẹjọ́ mú àkídà ní bọ́lá ọba àdìjọ́lá tó máa nípa àlẹ́ ìsọ̀láwà tó mọ̀ pàtàkì ẹ ní ládàá ojú àwọn bàbá yẹn yóò ní ipa ní ìparadà àti èsì alákọ̀ọ́kọ́ ni tó a nípa ìbéèrè tí wọ́n béèrè o tọ́wọ́n ní kéèrè orí ọmọ èèyàn ní ilé ọmọ àwọn ni wọ́n ti kéré àwọn ni wọ́n mọ ọmọ sùn tó tọ́mọ bá wá láti wá sí ẹni láti wá béèrè ẹ̀kọ́ láti wá béèrè sí òye mẹ́sì tó kí láti ní mú yà ilé bá béèrè ilé ilé òṣèlú sálàyé rẹ̀ kò ẹ̀sẹ̀ náà láàyè ìtọ́lọ̀ ọba àdìgbẹ́lá tó kalẹ̀ máa ní sọ̀rọ̀ àwọn àlùkò sàlám lẹ́yìn ìgbàlọ́lọ̀ ọba àdìgbẹ́lá ti kíá ẹ̀fún àlọ́ àlùkò àbí ti kíá òwúrọ̀ ti kíá kéyìn wá sí ní kéyìn wá mi pàmò. ọmọ wa béèrè pé ìsàlágbé ti wá dá ìwọ́n tó ìwọ́n lọ ara o. tó àwọn tí wọ́n bá ti tapá lórí rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí àwọn ni káfí nílé àwọn ni wọ́n bú lọ́wọ́ rẹ̀ pé kó má dọ̀dọ̀ kó má dọ̀dọ̀ ẹ̀yìn ìmá. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti pàrọ̀ àtàwọn òbí yìí pé àwọn ọmọdé àti àdídì ẹ̀ nínú sòsáìtì níta ní ìdíga òun náà ní bọ́bọ̀ ó ti jẹ́ ọmọ gidi bọ́bọ̀ ó ti jẹ́ ọmọ rí ọlọ́run bá àdéjọ láǹtà pẹ̀lú fún wa láwùjọ wà bẹ́ẹ̀ ọlọ́run bá àdéjọ láǹtà àwọn ọmọ nínú àwọn àti ọyà ẹ̀ tó tí bá tó bá wà náà wẹ̀ yìí ta ni wọ́n ti lè sáà nípalẹ̀ ẹ̀ tẹ́bá lọ́jà gbọ́dọ̀ tẹ́bá kọjá ní ìsìn láti sínú

tọ́mọ̀ yẹn bá ṣe súnà ẹ̀yìn tó sì lágbẹ̀ẹ́ súnà ìdáadáa ọkàn yóò balẹ̀ kọ́lá kò fẹ́ travel kò fẹ́ travel kó o nílùú kò fẹ́ lọ́dún kan ẹ̀mí yóò balẹ̀ pé kò sí problem nínú ìtọ́ máa bẹ́sẹ̀ ìròyìn agbẹ́ta àbọ̀ tọ́bá ní ah, ọwọ́ ti tẹ́sì fún àwọn ọ̀daràn kan àwọn ẹlẹ́gbẹ̀kùn kan ó tuntun rẹ̀ kùnrin mọ́ máa sọ pé wọ́n sí àwọn ọ̀daràn kan ní agbègbè kiri kọmọ́bì kan òbí mi ò ti káwọ́ lé báyìí àgbà tó bá káwọ́ kọ̀ ọ̀hún tó ọkùnrin bá kọ́ ọmọ rẹ̀ sí ìdíje wáyé ah, ẹ̀yà mi padà wá gbó wá gbó wọn. lẹ́yìn wá ní ọlọ́run èyí wọn ló ti ọlọ́run àwọn ọmọdé ọmọ ti súnlẹ̀ jẹ́jẹ́ rẹ̀ ẹ̀ ọmọdé ọmọ ti lára lẹ́pẹ̀tọ̀ láwà ní ọ̀sálàm ìsúnà lẹ́pẹ̀tọ̀ láwà ní ọ̀sálàm yóò súnà nàbí sallallahu alaihi wasallam yóò jẹ́ kó ya ọmọ rẹ̀ lágbó àwùjọ tó bá wà yóò jẹ́ ọmọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ti ẹni tó ń gbára ọmọ wá jù lọ́mọ á ń jà nínú àdùsùn náà frustration ni mọ́jà mẹ́lòmí frustration àti àdámà ìdísùn lọ́rọ̀ bàdìkọ̀ lájá mẹ́lòmí onímọ̀ ń fà because àwọn èèyàn máa ń frustrate láìpé àwọn èèyàn tó ní nítorí tó wọ́n ti súnà ẹlòmí ọmọ wò ó ah, tí wọ́n ẹgbẹ́ ní ìjẹ́ bàbá àdá ọ̀yẹ́ ti gbé blò ẹwù tó máa wọ́n máa protect ẹ̀rù méjì rẹ̀ nítorí pé tuntun náà ọ wà ní ìṣòkòtò rẹ̀ pé ìyẹ̀ ọ wà ní ìṣòkòtò rẹ̀ ó ti lò kò tí ọlọ́run kò sí ìṣẹ́wà ẹni tí mo ti ní gbogbo ògbà lọ́mà òun sáré kàtí aláàfà àfẹ́ láfẹ́ gbà mí bí ọlọ́wọ́ ti yọ mí ní ipò lẹ́mí ọmọ yìí ni ìyí wo gbà lọ́mà ìdó òun kò fẹ́ rí orí bàbá ga ìwọ́n ti ẹwà lọ́mà ga kò sẹ́yìn ní wàá tẹwà lọ́mọ àbí ọmọ tí ó máa gbà wá lóko jẹ́ káàkiri ẹjá sílẹ̀ afá ìwà balẹ̀ o káàkiri òun dáadáa kéèyàn tẹ̀lé sọ́nà àlẹ́

ẹlòmí ìbí ọba náà yóò máa gbé káàkiri wọ́n ti máa àbẹ́túndé àbẹ́túndé wọ́n ti mọ́ ọmọ rẹ̀ ògbádùn tó jẹ́ ayé rẹ̀ ẹlòmí ti dínkù gáyí gáyí lẹ́jẹ̀ rú nítorí pọ́mọ̀ rẹ̀ àbúyà ẹlòmí ọ̀tọ̀ àmà sára rẹ̀ yóò àti pọ́mọ̀ ọdún súnà òní kúpa gíga ó ní kan tèmi ó sì á lè ní kúpa gíga kí ló dé tó à ẹ tó ọmọ ìwọ̀n ọmọ balẹ̀ yá kọ́lá bàbá ti láyé má ẹ́ àwọn ọmọdé bàbá ti kéde àwọn ọmọdé kọ̀ọ̀kan wá balẹ̀ wọ́n bá mójútó nǹkan àmójútó àwọn ìdílé ní ojú kejì ni so ẹlòmíì náà yóò wá wà fún ṣe tẹ́ yóò wá lọ́wọ́ lọ́wọ́ ìdílé kẹ́kọ́ ní mo ti ká kílẹ̀ tẹ̀sí ká yóò wá wà fún ṣe tẹ́ tó wá fún ṣe àpò fún ṣe yẹn yóò wá mí gbé ó bá wá mí gbé fún síwá wù ó yarí ọmọ àyà tó súnà náà ló kọ́ ọ gbogbo àwọn ìjọba yìí ẹ̀ka tó yẹ ká káwọ ilé lórí ni táwọn ká wùdọ̀ wá dá àgbègbè wá já lùsùn náà àgbà tara wa ni. èyí àwọn ọmọ nìkan gá àtẹ̀yìn bàbá jẹ́ kéde pé kẹ̀kẹ́ aláwọ̀ wọn ká já lùsùn náà àbẹ́ ìdá já lùsùn náà táwọn ká wùdọ̀ wó dá gbogbo wa kò náà ká já lùsùn náà ẹ̀ àbídá àbá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك